بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ورب كل شيء وخلق نحمده تعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونستعديه على الصراط المستقيم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله محمد بن عبد الله صلوات الله وسلامه عليه ورضي الله تعالى عن التابعين والعلماء الامنين ولائمة الأربعة المجتهدين ومقلديهم بالإحسان إلى يوم الدين لما عيز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءنا أعداء الدين اللهم يا معلم إبراهيم أمنا ويا مفهم سليمان فهمنا اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا بما جهلنا وانفعنا بما علمتنا اللهم انك على ذلك قدير تمام يقبل اجانب gashi yayi na na na na tsoci albarka don yayi da ni mana gani mafata mai nan neman na man gani rayuwa yin don da na sakwaji mai sassa mai dena gani yin lewu ake nori gami da da shi ba gwanna tuwo nan yayi wa wọn afa kẹntẹ ìṣìlúwa ìgbọ́nà kánlọ́ nà ètò ìṣìlú wọn gàgbẹ̀nà wọn gẹ́gẹ́ bí etí jẹun ìgbà ètò ìkútọ̀ àníkú ìgbà àṣà àmọ́ ìgbó ní ìmọ̀ òtí kókó nana tó ìṣìlú lábẹ́ náà bẹ́ẹ̀ ni ẹ̀zọ́ náà ṣe dẹ́yẹ̀ kó náà ṣe ẹ̀dá àdá sàfáàmì ti ẹ̀tọ́ àbọ̀ náà mai kwaje wato na ƙada zata ne wani gbogbo mu ya ci a yi mẹkẹ mẹ ga tona idan sura na idan suratu ganafir suratu gafir sura na na sura ni mayo sura nana sura yi dide gbafayo sura nana sura yoyin da sun be sura nana sura yoyin wani ko ọgá ipa gafuru rahimu wọ́n fi pa ṣẹ̀dí ẹ̀ka bi a ti lọ́kọ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله Allah subhanahu wa ta'ala wanca bai suna na wani gaca in don da bayan albarka ci gada wani bai suna ne waye ji guba laji mitu mana abdau tafsira ya ce fassara ya alkur'ani bisimini ilahi bai suna ya ce ẹtùnú ẹ̀wùnà àti ìjẹ́ aláwò ní àdúngáyì arahman arahim ẹtùnú ìjẹ́ abọ́nà tọ́sẹ̀ gbọ̀gán náà tọ́sẹ̀ gbọ̀gán wà náà wà débi òkè yìí náà wà débi ìmọ̀ náà arahim ẹtùnú mú bá jẹ́ àlìkìyàmì àmẹ́jẹ́ àmì túyẹ̀ amẹ́jẹ́ atún sádà nà lónà àwọn ìdígá àwọn egun náà nà tọ̀bẹ̀ súnmẹ́ túnmẹ́ ògá ìtsaka tún láàzá náà yọ iná nà ìtàláta azùn gúbà nàmà wọn adi dandan níbẹ̀ ẹ̀tàkó gútọ̀ àbà ní sàmùsíyà náà. sọkọ bẹ tanzilu cici ciga daga gato ha ama na mutsɔ sɔkɔnɔ ne wo bɛ gu baba ya ni gaga na ga ke o wòle alukur'an ne ye gbada na etsi to gbogbo fɛ de dzi da ne tanzilul kitabi tsitsitsi ya litaafi nga litaafi na yo wato litaafi na tsitsitsi o yɔ mina lai daga eba soko azizi etu na kpa gaŋu ga dzi wɔn gba paanu alili etuni kpene la ŋutse dzi ŋdɔ nyɔnu ga dzi na ŋutse gã ga dzi be ɖo ŋutsi be kpea na azizu ni ye dzi anaw alimu ni ke ye dzi anaw mini ye dzi ŋutsi kɔkɔ ni ye bonya yi na ŋgã azizu na na ye dzi anaw na be alimu nene na ye dzi anaw na. wete jimini waya ibe nga gafir zambi nga ifabe mu na jaga wo mu na yo nga bi kuku na jaga ku na yo nga ma anji mu aye gba ye gba na jaga gba wo na yo o taw ume gogwa ta jaga tan gwana ye ji da guni ba ni babun nan mu ya aziz mu yi alim ba ta yi ji wa allahu mu yi gafir zambi ya ji wa allahu mu yi qabil tawo ya ji wa allahu wa ga ga sokofa wa fa wọ́n yẹ gbogbo atana ní ká tẹ̀ tó a máa wò ká kéé. غافر الزمان وقابل التاو بما ويوفي تايو دوتشي شديد العقاب عذاب يتو يتشي فسرين ذي طولي subhanahu wa ta'ala ma era tu gope epe gonga yo tawle zandan ba abe na wai waya ga ina wai wani wuta mi na ne na de ne ya yandan da na waya ba ya ga wa sassa da ya ba ba wuce a wani wuta mi ne ne so ko wuna to be ki achi ne la ilaha en wuna ndo kite obe ki agbata wuna sai so na mu azizunna alimunna gafirunna kaadinunna amega batama mucuduyigwa kwamayiga yayema mucuduyigwa ulo ibili batama ilayil masiru igasa etunaya sadayina lo ne ga ndondo na agụụ lono ci takada ba ne kan ba ne ya ba to na ma kan yin lohun to sagan nínú oce lona tọhun to ma aga takada ya ba alkairi alkairi wafe be zuma yawon bo zuma na oga ga na Allah subhanahu wa ta'ala wa yi satu etin ya ci gagan ga alamu na ji alila arba kifata a hayan wa amuwata a sangan yakin yayaye da na ji gajeren na keti ugbo da na ji maga tuna da agbakuwa da lalajibo yìí gbàgbé tẹ́ kí ibo ìdá yìí mi máa ṣe o ẹ bá tó ètí yìí àṣẹ bàn ló ẹ bá sọ̀kọ́ yìí àṣẹ bàn ló bẹ́ẹ̀ níbo tó lànà àjẹgẹ náà tó lànà àjẹgẹ àná tó báàgì tó yìnragì tó dọ́kàngì tó nùsà ìdá àdáadáa dìgbà ló ṣe gbọ́dọ̀ yọrọ bọ̀lá àlẹ́ mi. Zandan da ma ko kwa ga tunu lona wago gbaga wangi na wojina wama go gbaga dede na wojina awo gaga woji wangi ama awo kaga woga ji dede ma to ade ne ya ba soko na nga gbata wewe nga manga تنزيل الكتاب من الله العزيز العليم أي تنزيل هذا الكتاب والتي تشين تعرفين هو القرآن وغاية القرآن وكان يقالنا ومبيني من الله إذا قال باتويتو zil izzati etu zanke wani ilimi etu kike la yura mu janabu nga ye suna yana gbagba gai ne ele wa na uma dabo na uma sassa na uma daza na uma de palo ba tuna jiw na subhanahu wa ta'ala adana suna unte e ga zaira dabo yandon da na ma laye kene la wanja e laye ki we bu gale na laye kene mo yema bambe alawi e laye ke ya soko ga bu gale yema a ci gaba nga gaatare zambi ɛyɛ eh, gana wɔn yɛ gaya wɔga sɔkɔ wɔn wɔ fifa wɔkaabili taw ayɛ gafiru maa salafa mina zambi yandanda na ɔgye baata wɔmagya a wɔkyiɛ bashiga wɔn agye bia na sɔkɔ e fan wɔyɛ kabalu tawubata sɔkɔ ma yɛ gbogbo atan yɛ zaga tawwana filimu stakbeli istighfaru shi na waje gogani na mi ma ji gboro bia kun ci na ke waje da shi gogani a ci ga gaji da nan wayo na kamilu taub ya kamalu taubata fil mustaqbil liman ilai wa khada ilai zanati sokona nce tun waga yana wujin gogalle na wani ajin bayanan so ce gogwatun kuma shadidu da ikali liman tamarraga wa toga wa asara da hayata duniya dandan daga aji tawaye da sokwe wuce ya ti da fito biyu wata ga kenan wọ́n á ìyẹ̀mẹ́lá gbọ́ngá yẹ̀ mímú yọ wọ́n á lè kí ẹ̀mí mẹ́lúgbọ́ wọ́n á kà wọ́n á gbòtíká wọ́n ní àwọn amírìnlá ìtàhálà jajajaja soko na jiwu gawo na wa lugwa nja kuma jajaja soko na jiwu gawo gawo ga ji na ma nja wa aka ke ana awamirin layi ta'ala wa baga mucha chaye yiwu beze ji ugbo kagani wa subhanahu wa ta'ala na ugbo kaga mutu na batan kamin nan da na ga ga wa tibi na ku beza na ugbo kaga na to ke pa etu na ugbo kaga wona ke pa etu na la kagbon na wona ngala so ko fe gaga be ba nga wayin ata'anakum ko fala tabiqu alayhin sabila yene ye wada yini jiye yina agada ji to ye ga tu e ko ye wu bi ayima e bona agbo kapon ya amaja je bo eto na ekene zaga lo wa ga ka un ga bona eto un ti ga ji na ji je bu a, ama eche kana gada jiji ugbo nele a a cigo a ga aga ma'alimu laigi anyị na agụ lalaci nwa jebawa a ci agaga agụ lafiyar nwa biya ya na agin na shishi kami daga ya fi gutu na da ya fi na ebe ezo na wa le bayi e ladaji na ona tɔtɔ so sɔkɔ aluwa ɛdi adi ti mo mo aga etu na wɔyɛ alawo ŋun lo etu ani na ale etu yinadi yɛ etu akuri o oni to kagbɔ wɔlewu da ngama la sɔkɔ gan ada bee yɛ ke ebien keba o di mílíkì wọ̀ ya ẹ̀yà àgẹ́ yẹ dá o. nga mala church ga sara yibo yo zabachiwe yandan da zurga ji da wata obo pata ganci na mafiwe so kuma ya daji na waje ibada yi a ci dauko a ga man yi la baitu wuce biyu amma ya nana yi labe na wa'in atọ̀hánakùn fala tabigu alayhinna sabila yana je wabe ayi so kuma ya gaji gajin na ya gabe gajaji ya ga wuye be ayi ma fa inna la'a aliyan kabira ọba àgbàwà gbogbo àgbàbà àjí léwu láṣí mi nílá ọ̀nà ọ̀sọ́nà ọ̀gá wọn léwu sí mi náà ọ̀gá àgbogbo ayẹ̀gùn náà wà gùn náà wọ́n dà léwu láṣí mi wọ́n bẹ tutu fi wọn mọ́ e, a káṣí yẹ tutu fi báyìí ṣe mọ́ e ọ̀gẹ̀gẹ̀ hàn ndé àndéndé yé yé nu péye ṣe àwọn ìdè zànà mi wá ná ìdè zànà mi wá ná nyẹ wo ṣe wo dé zànà mi wá wọ ná zànà ṣì pátá èdè tiwọn èmi bá bọ̀ zànà ṣì nugbọ́n nyẹmọ̀ṣáàjì dé gángan náà alugba ya mace shi da ya gbebe anya nan a da daga yawa nkan wani a ke ya be nkan e ji na shi lugba ya mace shi da ya na gbe ta agba edufe a je ga kai ni babo edufe a je ga kabi ba ni babo wanda laulaji yana maulaji wala na da jiji nu je mi wona wona wunji denja izu maudu wa inna allah kana aliyan kabira shi wandan da na baji ga gan wata tin da jona elatun dan da na baji ga gan wunde tatin da jona so ko ga mi latu gawe mi ma wancin gawe to chimile gati bi na kumbe da wancin ga na mu láti lọ. sọ̀kọ́ ń fa mi sọ̀kọ́ gan-an wọ́n á dọ̀ àmẹ́dẹ́ yìí wọ́n á yẹ títí ṣe àsòkó ṣẹ̀dí ìbìlẹ̀ ìka àbẹ̀kẹ́ńtì lẹ́mọ̀n tàmàrọ́dà wọ́tọ́dà wọ́n á sàrànlẹ̀ àyàtà dúnìyà wọ́n á ta. ana awamiri layi kayana wabaga egun ni nina ide la jukutu soko ina na gana nga ye che ko be soko ebe da ga ga wa ele ele ya pamba guwe nina iza anji jida inda Allah ina na lawo wa yo azaba yin soko pasarai shadidu lilkan liman tamarrada ya zaga soko tu soko na wa toga wa pe wa asara bi hayata dunya uma je satati alikiyami una wa ata wa pa wa gwaluda an awamir lahi ta'ala ajaji je soko uja alụgba alụgba ji eshuku olugbo sokwa ebe ndege eya n'i ga ga n'ime ulo nji anyi n'o nga eyi paa nga ga firi zam bi o ka bi litao bi shebi na ibele mini yele zawangina sai ciga wama na ibele mini yele musulmina sai ciga wama na yeji musulunci na a ciga ka shi mujanci yando ci shi ele aji zawangiya zawangin do ci shi ma bele mini ele aji musulmiya

ebe odo wayin rayu rayi wayoyi mu ba woga na woga yawa wuce la yan gici yan na kaci mana ngole ga na wangi ba? giba kuba na kaci gi ebu sa ebu yeye Rayu da wangi mai gi ebu wo ma ga be ba pi ga be sunga ga be wale yan gici yan na kaci ba abin gyaji sa a cigau nga mala annabi sallallahu alaihi wa alihi wa sallama ga kullu na kullu la'ami na bata bi suhuti fannaru aula biha dan nan do ga gici ayeye yana mu gici yeye da na unje gici wanja ena nga go ina lana ka hunci shimba no ina nga chumba ama yangi china raye gina yangi chuwe ona wagu gani wa sawa nuhuma da bezandan na yi musulmi ne nga yangi china raye yangi china raye babon na dokun sarai gundi mini hubona na tẹ́ẹ̀báwò tilawati likur'an gbígbá yà likur'anu yangi tiẹ́ra yìí o zikiru layi ke subhana layi wa bihamdi yi na ke la ilaha illa lahu na ke la ilaha illa lahu wa lahu la sharika lahu lahu mulku wa lahu alhamdu wa huwa ala kulli shay'in qadir yangi tiẹ́ra yìí o subhanallahi wa bihamdihi subhanallahi alazim nga malaika je je nga fiu na ku ke ba o gan china na fila o ga qur'an gba na fila o ga tasbihu ji na fila o ga salatu ji annabi bo sallallahu alaihi wa yangi chere ga dauna amma shikafa bai na kai tolotolo azo gbangba kwakwakwa azo gbangba eniyo misha agirikiyo misha eniyo nankoyo rakunyo nangiyo wadda bi ogi yawo 24 hours wake idaba no febe to na kan dondo na aye dan benyi ci na gyane na kana oge le ngi chi haramu yetu ga umma ingina udya ya ngi chi deteyo samuyo annabi ga sallallahu alaihi wa sallam kullu lahmi nabata bi su'atin fannaru awladiha a cikin jẹ̀mọ́ mùsùlùmí ní màá tí kò sọ̀kọ́ jẹ àyè ọ̀rẹ́ na wáyé jíza wáyé yíná ọ̀rẹ́ ní màá tí kò sọ̀kọ́ jẹ àyè ọ̀rẹ́ na wáyé jẹ mùsùlùmí náà ọ̀rẹ́ ní màá tí kò sọ̀kọ́ jẹ àyè ọ̀rẹ́ na wọn kéèmí wáyé jí mùsùlùmí náà. daga kicin hawun nan da mimu na ne ga tanzilul kitabi min Allah al-aziz al-alim gafir zambi wa qabil tawbi a ko shadid al-iqab zi qawli la ilaha illa huwa ilayhi al-masir lawa no ga wa no da dai nga wa ma yujadilu zandon do abe gbomi aga ege na gabe e ka abụba e ba e ni aci gada ga uji ga soko ha na gomina ila alazi sai na ebo rabo bo ana ebo n'ime aga abe ga ege ji agama ga ci gboka a lotu sokwa amma wana gome wana ga a ci gona to da na ji waya ga ya a ci gona sokwa ipa itu padana nga takallubo hon filibiladi ma to mu ci ko mu ci ko yi na ya ga fice dazan zabi ayi na lo Abidjan bo lo Minna lo Abuja lo Kaduna lo Kwara steeti na takalubo ndauna lo Lagos lo eh, Kemgboji wayo wee gagada yau na mai yayi da tu su kwana ita da shi da kin na kila shi da na zanne shi da na emina ji zanne shi na ji èmi náà tí wọn náà wà tí wọn àá àbàrà lànà mi ni ó kà ṣíṣì àwà ní ní ẹgbẹ́ ẹgbẹ́ sọ̀kọ́ náà wọ́n gá tún wọn àná nkàlí wọn wá ẹgbẹ́ sọ̀kọ́ sẹ́yìn jí gún dé ma etu sọ̀kọ́ ya wọ́n làzà wọn ti làá mọ̀ pa bẹ̀rẹ̀ ní ẹni gábọ̀ wọn náà ma ẹjẹ́ wọn náà. banaga ka na we lo ne e gana bo na we ga ne ya e na bo na we chi e gana bo yo na we wo ne ga je ni ali estawe an masala e je ba bo ga la ye fi azun ba o ti ni ni ye fi azun ba o ja ni ìmọ̀ fi azun yẹn fi la yìí ìmọ̀ ìjì zikiri yìí ìmọ̀ ìlú ọmọ kanta yìí ìmọ̀ ìdè má nga su kwai sauto nga takallubuhum elo be jaya na je jina be mato na je kwalo e kwa jine be de kamu na inda je gani ale yo na ma ga na chali kiyami na gani afigona a ci ga su kwa ga fala ya garuru galubu tàwọn mọ takalubu náà ga yìí fáyìí wàá gẹ takalubu hàn elóbèjì ayé ni jìnnà na láti èsì náà lóṣì nánà báàbólú abóná kínà bẹ fífi iná lílé bẹ sísan iná fàlà yẹgùrúrúk galubu tàwọn mọ yẹn ló dẹbọ tàwọn adẹbọ dáná zana ŋu be ebe ŋutsi be de na ŋu ga lu ba yi ewo ene me ga tso na imi de paya wo ni wangi imi na sa umake je umashe fi eba cha tu ŋune di paya wo ne che loye ŋu ga ye ga ye loye ege ni ma yo aga na ihe o ogawa chanyị lu ebo dide na odi ụpa ụda anọ na ihe lu na adị ụgbọ dede na na jiwe awọ na wachi mgbe uchi uchi gbanwe ina ije na ganda waga lugba takallubuhu ya da san yi gashi waga lugba takallubuhu ya da da na efe lobe elu waga lugba takallubuhu ya da amerika ya twangondo ya guru ki ka galibu ta ye ma galibu ta wo ma kidi sɔkɔti ka wo ta wo ma. na akyɛ ne bɔ akyi wɔ ya wogye na ala sisi ka wo na ala sisi ka ɛmi mi ya yɛn na aga ahyi oga na wogye yɛn aga aga gani amma shi da na shiga shi bai kiyo gani bai na ruja annabi wani ya zubi lamba ya fada ya mamu wata da na je gaga da yi na wata ma yi jadi zandondo abe gbọmi sọkọ gaŋ gaji ogan wa ye jiya wa ye zandondo abe gbọmi sọkọ ayi ogan wutsọ wu wutsọ wu wuye wuye wuyan wọ́n ti sọ̀kọ́ ìyàwó ẹ̀rọ fi ayé àti láyé kéde ilé àlẹ́sí ni káfọ̀rọ̀ sẹ́yìn ìdáná yà á tse mọ́ náà mọ́ bẹ́ẹ̀ tó etí iná tọ́gbà lúmọ́ yẹn lè yí yà á tse ta náà wọ́n á wò tà mọ́ sọ̀kọ́ náà lúmọ́ ìjẹ́ ayé ìyàwó yìí nàìjí ti záàmà ní ọbẹ̀ wọ̀nyí náà nàìjí ní kámi ọbẹ̀ wọ̀nyí náà ń jẹ́ àkàrà gbọ́njẹ́ ń jẹ́ àkàyìn yìí à wúnyà ká yẹ gẹ sọkọ gàmọ náà yá sọkọ gàmọ káwọn mọ n'oyi zanaji de kánò bẹ anabi n'owó yi náà awọ n'oro sori nga yi kaka nkyɛn tukyi yɔ wɔle ahazaabu dezakɔlakɔ na yi dɛbɔ gani bi wine kazabat ato ga yi gasɔkɔ yi gama na kabulau kati makaci ya gaga yana wai ga dana kuja can kati yana wai ga ya ga soko ga waya nan a ga soko da ya wuce a ga soko da ya wuce e ga shi madabo ga biya su wato adabi ga wayo lawon go amma kyan waye jijina a ogalubu bayan fawon ma a cikin ke adisiyan imam nawawi na ndị da arba'un hadiso nga eba beimi ga abu keba Bekee ndo soko ga abu akeba ebo ezo ezo meja ayaji nje ona be pa atomo ga nuna na arba'un sokoki arba'una yawman arba'una yawman arba'una yawman zuguki iguta suma yursal ilayhi limalaku yunfa'u fihi ko yursal ilayhi malaku wa yunfa'u fihi ruha kana lawa gbome ne gaji dabo wode gugwa gubaba gaga ci gawo amma ga piwe zama ŋe ɖe be mi sɔkɔ gã ma eba be mi gatsɔ ba do zi mɛ ni yi ne tsɔ aze zã wa ŋdzi ne wa do ŋu bo wa lo ɖaa wa wa safi ne kan bɔ a efo si ba wa kɛ afo si ba pe be wa kɛ afo si ba pe be tozuma fo si ba na o suma yorosalo ilayi malaku sɔkò tí o tún malayika o bɛ e ba ye gina ne bɛ ba kɔ nɔɔ na ne wa gɛrɛ mi e mi wa gagada ka si e ye ka si tukpa ka si e gbɔrɔ a ka o de o gɛgɛ sɔkò ne wa tún malayika bɛ a ti bɛ o ma tún bi o kama rɔ kanga ntsi na malayika bɛ daa na fayin fayin fayin fɔkofin ruha wuce dan rai a cika wa ga sune wuce dan ejin na rai na wundagin na rai da na gaga so kwace gaga to ga e ga titi guni da ya ginne da wani wuce yawon ilai biya wata yana da abubuwa ne cewa ga yi kenan ba malaika da ganda o te ga wuce aga wala yi ma do jiga wa ganda ga ki o do ra yi dana wa ga wa ba nu ga wa be te fi o ga be te fi ne sa wa sa sa wa sa aga wala yi ma do ji hadisi na ma o ke ga gibe ebe na utachi za ndo ndo to za na iza guru ani na ko wa da bi arba'i kalimati eh? agaga ka nyanon ga de daga fanuciya dan jewo na tun daga ya ce yangi ci wuna latuwa ya shi shekautun labiya nan wazi make da ba ne wani ai na waya gina jimbe ya zo ji waya kwagbomi ta to so ya dufe ne e gindan da na mana betu ya betu ke ngban na a ci a ji jimbe ya zo a ci be jimbe ka shi ya betu mu ya be ebe ya be ya ci be jigi to a ga da wani atatɔ hijabu na wa keti da na aka bɛ do alaajɔ ya ka wa de wo na wa ka sun na kin kasa ma ma lu ede n sɔn tela kasa ma kin o aya ka bɛ do ka bɛn la bɛ gɛ sɔkɔ yi wa yi o ma do bi araba yi e kalimati bi kata bi riziki ne ko ka na o to gina ji gɔmina na to na ji kɔmishina minista na to na ji shugaban kasa nan sai na wabe ya yi ban da wabe ya ko amma da zai da kike da suna takorin riziki na gane gane wàdé má tó wàdé àáká wàdí tó wàdí tó amílẹ̀kọ́ ìyó àáká kàtúbọ̀ ọkọ̀ ní wọ́n ti dáná wọn bá wọ eke bọ́ wọn wọ eke àáká ní kẹtẹ́ mi riziki yìí wa ajali wa gaka kashi wa gaka uga kuku kashi wa kuku aga aka muda kuba mini kunu etachi wa amali etu neji wa lona aga aka wa jinkuli wa kumi kuli wa sabambaraku a shiga wọn laguja wọn lapi wọn amalili wọn ibajo wọn nunu wọn gbagoka wọn yin sista wọn lotumba ọfiisi o wọn amalili ẹni tsinantsina yẹn wà ní kóná sèké yiwu ena wọn lọ wọn ka sajina o awusa edukasi alẹ jẹ ena wọn lọ sọkọ gẹlẹ nígbà gbọmí ni wọn wọlé. a ci da ndo da ci na hadisin da ji fassara da wanya fe be betun sokoi makanta muyo katunwo muyo azun ya alamin be jima alamin be liteniyo muyo nafila eshi muyo gbigba alukur'anu muyo wutate ẹsẹ òkè ya nílé ẹsẹ agbọwọ ila wula ya gba ongu lo tunna uma ya gwa jiji medo kafi nulo ya tunna jiti lo tati ubo na kwa ya guo agala guo be ba on da guki na shiba 45 mo wa fe yebo shiba be guti nke agada tuwa nyo fe be ude ke ya nina wa fe da yo chu jaje nina afe go takada ya tuguru afe la takada ya tu nege anayi la takada na da gbagbo alu anabe nfe la da malaika bo ngo takada na ba gbagbo afi mbo da na nke ta gbagbo afi nfe go chicken etunu ngbe pa ta ya gbowo na wa giya o maga etu bo wa so etu dede de na eti etu dede nana na na mu tu na ga lo ọ̀kẹ́ni láì ló bá kápá nínú wọ́n máa yẹ ya àdùbẹ̀ ayé àti náà ilẹ̀ lẹ́sẹ̀ iná káfọ̀rú kó tọ̀fọ̀lá yẹ̀gùrúrú kà tàkà lóbó ọ́n fílíbì láàdì. Nyẹlẹ gan kẹlẹ láàbẹ̀ni láì ló bá gánà. Sọ̀kọ́ gà gan ánìgágá yẹn nẹ́nẹ̀ yẹn o yẹn yẹn wù ee tó gbá a etebe fidi nani etema etebe eboloni ha akusi dina egi na dina omagi wo bera yu ba malaika da gada o ɛga mama aki o nakɔ mi nana ɛga wɔma aga malaika gada o ɛyɛ ɛga mma ɛwɔ sasa wɔn tabi kitchen mu bi o kisi tɛ wɔma ala mo yogu kɛ wɔn bɛ bɛ bɔ bɔ ba bɛ do zi yɛ mu wɔn bɛ kɛ wɔn gɛ yɛ yɛ o nga katungayo achiro katungayo achigato malaika dabo ilawi lana hankali ya da kangi wani nga abe chiga wa sayi mi bida ba abonna emirate bida pata da ya makon da ya kachau malaika nina gadana wa gonwa a chiga malaika ta gada ba kon na ya yi arụ da gagabe gị na anyị gwere yo ya <laughs> agamala ịka na nga ya na fili na lemu makwa kacha da ya edumi so ekpa e, pati gị batu yo wale ndondo asị mana ịka nina degi ore asịga wa ngagagba ko na wee gagade gị nwa eganaga anyị gwọ ayi gbangala yi ti soso akoki ah, gomina akoki eh, majago ege nnega ego soko nubu yi go nga soko bɛ wɔ maa yi gyaa do de aya tina yaa de gaga ne ga yi agyɔn kɔma yi ga gyeɛ nnɔn zandoti ga yi gyi wa kɔma a yɛ gyaa sɛyi zane yi kaafiri sɛyi mɛ naa wɔ kyi. walau da wani ga yi gajin wani wani magan yajin wani wani kiyaye daji gato na ganin na yi ji wani wagalugwa takallubon filibilani mai ji da na mai loda na sai yi gaji ya bururuk otawo a shiga to zane shi neman na taganci na sakwashe bebe bayana yi da yayi kaumun ɗoyi jama'a shi ya annabi nu wani azabu to ekpo ekpo ndo ciji na jalai mawaya na kan zabat kabilawu za jẹun bẹ maka ciji ma kaato annabi nu igama na nuci kafe zawo na na ja gaga gama na wai zo ila yin wula da ta wayin ba beke a cin gaga na yi na na na aga be gaga gama na zuci wayo muje waye aka gama na zuci ya a shiga yana mai wajibi wani da na yin ba danyi muje waya kawai jibe ya annabin dando tucin dando sai na abu kyauta ya shi ubo na sakwada kullum ummati kpaata yi zandan da bɛ tutsɛ ayi amati awɔ akpa ŋunde de jinjan bi rasuli in bɛ tutsɛ ne ya ya kuzu nga ala awɔ ala apa acha wɔ e ebo ne gan suna ne yi ma bɛ wɔ pa na wajadalu afe gbomi biyayi a gama na lafe lada gaskiya gwaya wajadalu bilibatin ni yi bikilu mi ina haka ebo ala gama na ala ala wa kiwa fa gaskiya agala gaskiya yin sakwa ga fa akhadtuhum fa akhadtuhum ichi nwa mkpachi ide nwa abịagwa niile azụ nwebịa egwu mfe kpọkigwa igbo be nchọ igwu ya abịa iji tose ya ahụ maka ibaka na ikani ndị ahụ teke ndụ awe taa zaba uche otuna woteke ndụ agaka gafi azaba uche otuna woteke ndụ akpọgwụ kpọfi otuna wote a sọkwa ga wakazalika nya shingaga kalimatu rabbika gamiye tsuyewe akat wa fedo ni eti zi yibu fedo nye na lo etu na ma ga lo yebo ene ma ga leo ejukuta fedo ni eti zi yibu alalazina kafaru eti na ya ci na bona annawa sawabu nari ke na yo wayo

ega ma aladan yo zumaga ma jefi yo wujin wa wabe ya ekwo awo a shiga yana yi guri di mai wandon da naulawun yi da bibo injo an guwa ya da injo gan ci mutum fi wudi amfani inje na wani wuda na gada ni kiya ne na na ma ya diya mu a taba bai inja sai o ga tugin na zuma fuskata di a yaji feji misali be e e ji wa haji to shin na shi ya gbaga ya mace aji wo a ci ya fi wa talaka ne ni talaka ga talaka shi na ya na da da yi ganci to ya e bayan yi na da na wuce ya da ya nọle ìlà misali na labe ẹgbọn e wiwo agila da makanta eya ni gunguru wule juya báwọn ilé o mo dé pé gbèsè àná wula màá nà ẹ̀dá náà kí wọn kí wọn láyé uge o mo dé ayé máa nìjà ní gbèsè àná wula màá nà ẹ̀dá náà ti kí ayọ wọn kí wọn kí wọn ju kí wọn kí wọn jíjí bí wọn yín náà wọn ayé máa nìjà ní gbèsè àná wula màá nà ẹ̀dá náà ti kí ayọ. ebi nnaji lomi tụgba nina tụ etu salakwe etu salakwe gama ka ebe ya emi lolu ka ahụ gbakwuru anụ tsobemi pe etu ya ati agaga ya ndochi mi na ụmụ ogun fi eti ogbo okenela agaba nina ke ya gile wahala na gina ya shiga e e ya iti zuma wadana ka ce ba duwe ya yi nan ya ba ya be duka shi ya e ba ya ya ba ya na shi yi kebe bana so kwa so oje be wani wani ma so ko gun oje ga fara to yana yi guri zandan da na ga da wani na ga yi mabulagu kunyo e zaga wahala ji iri wahala yi nan adìmọ agbọn sagbarufu na ndọndọwọ ebe o kárẹ kuna ala wọn abẹ ala zu wọn zu nnadi afanigya misali ndị amali maliw na sọkọ itogwa e kasata gbaa bwa sọkọ itogwa kasata gbaa bwa yaayi gi e e ndọndọ na nga gbọtọ mutu nkyi nnanamu nyanu ba bẹ nu ge. nyenu ga tenu ke banu ga lo tutu be enu ke na uke wode ga gwa to mutuncin na na mauna wa so wa hu wa na mi muhammadu wa hu wala na ma zabaga kashi uza wanza la nan da na mu ku ke mutunci en bi mayena zumani na ke bunga anjima edebo ake ekote o ma he la ŋdɔtsi otu atɔ pe kan wa he pan wa gbogbo azuzu ya tse kun na kuro ka lɔ amiga kuro azi wɔn de gun ya atsi lɔ alo te paratsitsi ŋutsi bɔ tsi dam na ŋutsi kasa alewo yɛ kiya wotsi wofi wotsi wa ale wofi wo bebe zan ne wofi wotsi wa ale wofi wo bebe zan ne hali da kami na ŋu ka edu wabu shibo wa shibo igaga dia igaga tutwa igaga china fiona atiga wajile ginna atiga wade leginna jali kiyamia you are loose wallahi ta eh ya kwakati mo gajile ginna sai wala won ta ko na wo tota dana wo pawe ko na na ngama ga ya wo yo takallumu fil biladi fala ya gururu ka mi ganna mi ganna mi wun babo mi wun babo yaye wo de ciwo jike ko so ko ba mu gi mai wani zuwa ina daga da ma agba mi ma kona wa gaga ya kondan da ne gi daga mun lobe ilimi guba bai nan mun sinari wa biya

a to kawai ya gi wani a ga yayi macaji bedo a tala a ca yayi nke akwai ta yi bebi agila aga udo kọmputa kwamfuta sanye na ege na adị. agila da aga udo ki ajila da gudu ki warda ulume papo ajila da gudu ki tela ulume itegun ajila da gudu ki cheo mude da ona to ba ne zo da ci e gaci gancina e gina tun na malwani amfani ma ya yi tiyani nke ga wada bo kashi ukiya na ya ke ga mi ma shi da bai kwanan amfani ga ya be a kai lada ya na nadiru jirta zai ga isara amma ban ga fuska ta ji a fi wuja ga yawe kai kaba mu wuja yawe ebo na ebo ga ji waye ode ga bo wolu no ma ja ni ko yan wa ya ji kini ni o ga ji wo ya tede wo be ja yan wo da tede la يغررك تقلبهم egi agaga bia bana ebi mɔtò kan agaga ekyia bana ogye wosu kan agaga tuntun bana ogye wosu kan wɔkyɛ ofi ɔbɛbɛ wàhálà nene eya beye, kàtí agaga eyi abi sáwọn ya na wòga ya gún nìyà kàtí wàhálà eya gún nìyà mẹ na ebi gafi fi gbɔ gafi mo mana a gan mutum biyu nun can don gayin nan nan kuma gabini wa bebe kanga o ti olawa ala tutu nun nan alikiya mi ga don wani zai ni wajen ube ya wajen zaku ba wajen zaku ta wajen zaku niya wajen zaku tsa wajen bai baji wajen bai yin zaki a cikin wabe odani wabe odani mo wabe odani jahannamu ngala sokolu igwa nga yi kan masallaci lo da ji sallah ama sallah na oji katata ko na nye yana ayawo na wa ce na ya zabe da ji sallah masallaci nga sokol pege ina ya ga kan masallaci lo na dabo ko bani ona de ji bonji guni yedoji to to to da mani ne na yi ga kan kamina ma yi ji mai na eji guni pata me tu eto abo nanda birigi birigi birigi birigi eni ga jugu taku bani ala dene da nusa so wọn ṣe ti ṣe wọn ṣe etu le neji mi tu na egwa bu so nini ma da zumọ pata etu mo ba do pata etu mo ba do. a shiga to a dukiya mi bebe be da na jahannama wuri yawe be da be ciwo na na ji fuska ta kici bo so ko wahala na ke me atata na gabo be a ma fe ji amfani to ai ki da ji me sakande wani ana warda wa maji wa gila da direba wa ma to ma panza ji ari un so be de wo gun ai un shi

wunde kpakɔ guni po wunde ɛɛ eh, draft ti guni nye kɔmputa ɖe wone ko wunde dzi de nyi wunye mi bɛ dzika dzika goe wọn dzika gu tu yawe egi na dzidzi amewo adzigi ba dza ŋdɛ ayigi yi zaki nenga wo tsetse adzika goe de wọn ye ŋgbe wọn gu tu yawo na egi yi zaki wọn adzigi ba dza wọn adzigi ba dza. Ị ga aga pigbo anya apigbo ama ụga dị ndị bụ agbụ atụmakwa ochiye nile aji kagutu na yawa ne wafe mani na gya albarka da na gya albarka ga mu higo yana ga aji bezi kagutu ne bata na daga sutura da ka ci ba daga yin ci ba ko wanyan gice ga yi wata wa ji ba ga ya ọhụrụ ya wọ́n á sutura ọmọ ọ̀dẹ́gẹ́ kékeré jí ìjẹ́pá mọ́ àlèkè ẹnu wọlé oúnjẹ òdà àmọ́ àbá méjì náà wọ́n pàtàkì kí gbọ́dọ̀ àti wọ́n yí benefit benefit benefit wọ́n yóò tó a lẹ́wọ́n kí hundred a sáyé káàdì náà wọ́n bá ti mọ́ fàdé yìí sún yà ya náà yìí. ebe anyị na-amana ihe na emi ya albarka ko na mu inja gijiga aga wale abi ti keki ala gi ti tere ndo chi mi de gan ba ebe da le gun mo ga wa ga kulo ga ja lo kulo ko na ni je ku ba ama ga wo ba bo na وأ بل تؤثرون الحياة الدنيا والآخرة خير والنبا وغاتو وديو تودي ومي باغان دوني غادي باغان غازو اباني دي سوسو كوكيكيري كوكورو كوكورو انا وين وين àmàlìmù ọdẹ bàmí jíire ẹni ọsọ nàìjí nàìjíríà ìgbàgbọ́ bá àríjì àwọn yàrá báyìí jà adáláwọn aládàbò ọlẹ́tì náà fẹ́ àwọn láti káwù tó bẹ́ ẹni olùrí ti kámpì ní àlùkùrá ní ètò azù ní twenty five days àtàtọ̀bà náà lẹ́fi bá náà ó jù ú yẹ fúlọ́ọ̀jì àmọ́ àlànà tí o láti káwù sùn lóya ẹ̀wọ́n náà kàbú ẹ̀ mbàbò sọ́gbà ni mo bá gún mọ́ pàbẹ́ báyìí. ọga agawa be mba arụgba na aga mmiri ndị ugwu abụkụ ọga agawa ya mmiri nne amụwada ama masaka ọchidechi aga ụtụba dozi nwaanyị gba ewe ndị mmiri ndị a ha ndị jiri ya nada egborogbo ụmụ anyị nwere onye a Ede ya na-alị nwụtụ ya si agaga ewa nwa wallahi ya especially labari yin fada yayi ga director yin babu malam abdullahi ya baji wa kuta ya gaji kawai yi kitabiya shi be ma ya ce la class to ya tita ce ya ni be gun emi gun class na ji zame ji kan ti ana la cha diploma ji an gaga be professor jagaba ka ki aga yi wo nusa yunifásitì ní sokoto òun gbogbo agún bàbá ni òun ládùn náà méjì wọn àlọ́ dẹ́gbọ́ náà bọ́ ni nìkẹ́ náà kéye. àjẹ́ àlìkíá nìkan dẹ́dẹ́ ni èdè náà ṣe pàtí o pátá náà ní ọ̀gá ẹ̀ wọ̀nyí wọ̀nyí kámi náà wọ̀nyí dẹ́gbọ́ náà zozo asùn chile lèkè zozo sọ̀ tún chile dẹ́ adele ya sayi ga wan na jibe ni a ke ala ko aya na ni ga ke ni we ba ko woro ye wona na ji ga magan ji na mu ci ga ale na ala ji o pa mu na ye na ga ga mo to e ga gi na ata to ye tu pa ye tu pa wa a za o ba be tu pa a za o ba be fi gwa e gwa dan ene ji we la sami ni o pata agbo bo ajiji akato yi kan na aladani ebo esawo na sariya na wo kan ga wo wo kan ga ga wo ma nza o se jiyan nkila o tsa mi ni o ba tan ọmọ wọn ye ọmọ wọn ye a ti lọ alahu wo ta la nga zanana yi anawa sọ abo egimi na yore ebe na ìyá àgbà ya rayuwa pátá ìjọba zuwufio ìjàfẹ́ tó ató àlìkìyà mi ìjàfẹ́ wọ́n wá wà àlìkìyà mi ẹ̀yà àjì pátá mọ́ àjì àyẹ̀jẹ̀ dá ìjọ àdùgán kó. نعم الذين يحملون y e شيء فقد رحمته وذلك هو الفوز العظيم ah. naga ide iwayo naga ma ga iwo naga ma iluwa ina naga ma ise sibuta sokoye boyire sokoye boyire sokoye wa iga kendo yewa mini ina sọ̀kọ́ ìyẹ̀bọ́ ìgbẹ́kẹ̀ ndo ìyẹ̀bọ́ títà àchíyìn náà nga mba ile o pata ko jirgi jiga ka sama wele ya daga fiti saiki sai da wele tsangiye ko mata ku me goji so ko ga nan da ci da fiti ba tojo tita gado uchu kondo ciyo gado amma sọ̀kọ́dé òye gángan tó ọmọ aláìdá ojì gángan tó pẹ̀lẹ́lẹ́lẹ́ tábó àdáyébó tó bá gbọ́ wọ́n bá dà sátúnlọ́jà àbọ̀jì wọn lágbá paláyú àgáyégan ohun títí gànà wà kàn wọ́n dé gángan tó àmàgáláwọ̀ olúwa gángan tó nǹkan tó kẹlu lu igbazike mboda na ŋun ba yi tan ŋun ya yi kẹ ilu wa ŋun kẹ ne na ne ne ye wa na ẹ e da ti da kiti ba ga obi wi. alazina yahmilu na la arsa wọlé na ne yi la la arsa na ti kara ne wọn alo a wọn alo a ala arsa ẹlu e wa yi la ge yà yi. aga sama nini sama guba sama guta sama guni sama gutu sama gutsoi sama ya ci ga adekin yayi nana adekin da takokin yayi bo adekin da takokin na da takokin na gutu yayi gutimo atse alawọn ala kene dị na na na a kene wụba ala guba ala da abụ ala guba ala da abụ ha ruru wụ nkwutu a va atse alawọn ala bedozi dọpeto ala ala na-ata tia ala a sige dọko na na ọ nwanyi keezawa katazogun keezawa nke iwotse atazogun na na ọ ọ tìmẹ́ni ká mọ gbàgbà gan ètò anyini ká sánmà ọ̀nà ètò anyini ní káwọ̀ yìí tí wọ́n tó anyini tí a tẹ́ ẹ̀pẹ́ kìmẹ́lì wíkìmù ìkéwò sánmà máa gò kendo tó kìnyà ayé gò dání àsìkò alẹ́ sánmà náà alábẹ́bẹ̀ ṣòkú tó àbá ẹ̀pẹ̀ bẹ̀ pẹ́ ẹ̀pẹ̀ fẹ́ lọ àbọ̀ fẹ́ yá àbọ̀ kinkutu aba alawọn adzo alawọn agun aba dozi ati akɔ ada alaafee agarisho wọn adi bata. umaga ke tumo wa huwaza babo sama beki na ma kube abone keu babo sama beki na ma kube abone keu ebo tsana ne yechuwa al'arshi so ko gana huni no ci yala wasu aga ile to amula aga ile to amuji keu amula unlo akashi unlo aga no to baba mo aga iwo da yake misali an yiwuwa ɗan da ci jibe to bai na un sayi ga un da je yi ga na a ga bai lo ya gba kashi wani lu ole ke ihun ẹ̀ẹ́dẹ́gì gẹ́gẹ́ pa ti ló e gba e na wọ́n wá nana kíw mi náà èjì mọ́ gbùgbà kó èjì ni wọ́n ti kàn án ní ọmọ àlẹ́ mẹ́ẹ́ká ló ti wá sàmà kó àmì sí abẹ́tí wọ̀nyí wa tege wọn kana mẹ mi ti kwan ne la mo oh, eh, a ebe na aga kan mi yẹ karo mi ha egbo bago agan agan agbo bago tí o sì ká àkàndà ló tó gàtsi ẹzọ náà bẹ tó na lé ma dàlú tó na ní wọn gàwọ náà wọn gà ló ti fi wọn bẹ tó na wà lọ náà kanga ma wà dé ní sáré kanga ma wà dé ẹzọ tó wọn ọmọ mi hàn ake ne da shi dabo cinwa akwai zane shi lalar shi na amma wuce yi ni yi ja ngba zane lakaka tuna a gaga cinwa da shi ya tu ka zane shi za ta ni ta ka lafiya dogon mijin na na <laughs> ha ci gawo to da na ji da zuma wana shi wa ga yi zane lakaka to ban da ya al'arshi shi wanda shi ya hayo a ci na al'arshi ya ga ala bago e za ji dabo cinwa kuna ga al'arshi ya na a daga ala kuma ba amma haula wake ne jiganci na na sada wuce gawa jana na hungai jiya amma buwa a jagbo egbobo e ja e fiya egege tsigbene tsigbene gua wote ne dzi na to la ne dzi la ala arishi na to la ne dzi gua ala arishi ba na yusabbihuna bihamdi rabbi subhanallahi wa bihamdi subhanallahi wa bihamdi subhanallahi wa bihamdi ngba gada yi bobe alawi adisa ne ga gane tine gane ina abubuwa ni da esuna eba ga ti wa magana eya mi ìṣẹ̀bọ̀ sòkó subahánàláyé ìláwọn ìgbà sòkó tábàáyé náà subahánàláyé wọ́n bẹ̀ hàmdì yìí subahánàláyé wọ́n bẹ̀ hàmdì yìí subahánàláyé. ni ma shi kuta mutum duru ma mai kafara jan amma kan maga kuti shi na ji kafara ɗaya za shi da bai tsohon na ga Allah da allo a ah, gangan na misan bɔ sai dai a ji kuti a ji o amma kalmar guban na doko kalmatani hafifatani alal lisani sakilatani filimizani subhanallahi wa bihamdi kalmatani e eh, gamin guba hafifatani wọ́n fọyín gan habibatani nga ma nye bi bati lo ba soko sakilatani ẹgbẹni o máa ló ladan sikeele o tún wọn ngo pa o diwe nga subahana layi ọmọ ọsọ wọn wọn gbàgbà tí ó nga ìtúná sábẹ màláyíkà yìí gà lónà wọn wọn gbàgbà tí ó. wọ́n gẹ̀yẹ́ náà yàwó náà ẹ̀gbọ́ àtúntí wọn mẹ́yìnà tó kọ́mọ̀gá ẹ̀jì alùtọ̀tọ̀ kọ́mọ̀gá ẹ̀jì ẹ̀gẹ̀mọ́ náà ẹ̀jì ẹ̀jì sọ̀kọ́nẹ̀jì àná sọ̀kọ́nẹ̀jì ẹ̀jì àwọn yìí dé ẹ̀jì ẹ̀jì àmà sọ̀kọ́ ẹ̀dẹ́ ẹ̀gẹ̀dẹ̀dẹ̀ ẹ̀gẹ̀ ń tiẹ̀ rẹ̀ ní ìdí àná wájú ẹ̀dá bá sọ̀kọ́ wọn gá jẹ́ òtún àgbọ̀n nga ye bɔ ji nu dzi ne dze anu nga la wotsi wa alibo ye nga wa yɔ be dze wula da zɛ ye dede o edzi etsi soko ne dzi na ne edzi etsi na da ke so soko ɔdzi dza ɔmɛ ne hawu le o lana zi bɔ ala ara si na ba na o te tu na yosɔ bi wu na le amu de rɔbi nga yi suba hana la yi wɔ wọ́n yóò minú nà bí àmọ́ ayé máa mèjì bẹ́ẹ̀ bọ́tẹ́ sọ̀kọ́ ẹ̀ tọ́nà á nìwé àná. fi rún nà ọ́ àmọ́ ètìgì yà yí dẹ́nu àmọ́ ètìgì ké sọ̀kọ́ yà yí dẹ́nu àmọ́ ètìgì ké yi ni mi wà tsi a, ŋalu dà má tẹ̀ ní kura mi yé abe sokofa sokofa da zai yi yau lillazi na amalu da ya na shi dani imanu gala obe mbabo layin da labe atuwa ebe soko obe yi shi yau a ciro sokofa bai na na shi shi dani ọmọdé náà ajé ìrẹ́gbẹ̀gbẹ́ náà ẹbú dẹ́bu sẹ́sọ̀kọ́ ní agan wasi atiko wasita kula shayi rahamatan wa ilima soko ike daga yi bawa kuma ike o kede wasita kula shayi rahama wa ilima yagun yewe da kike yewe eti wuji onye kene jine gyana wayin dondo ladalin bo ada laifin na tiya wo gafara yau wo gan laifin na gagan waya fa o dunya na ya sai di ulugwa sai di utagwa kawa ito shirka so kwa fa kada wa su su eti wa ga shi wa fa wa ga imani ga boci ga tuba di so kwa go tuba wa wa ga iwo ba ni ga ndashi ki ga tuba da go tuba wa ha wasita kullu shay'in rahmatan wa alim da kun te nan yabo maje ke ne la yi yabo na maje ke ne ye wa de wi shi yabo na ajiro abwa aga fara farin lillazi na tabu wato na ji ami na o obe ezore waga gwata waya tita ci obe ezo da annabi ci ba gwata ware fara farin lillazi na So soko fa be zane ji ga o fa be ha yi ne soko fa be zane ji ga o fa be ha yi ne ba ne aga ga zane ji tangwa ne e ya ja aga aga soko fa be zane ji atuba ji ne e ba na o ji tuba o soko ga fa mo e da ji tuba tu ango tuba soko ga e na lo e ne ga ma lo ba ne pata ni na cho watabawu sabilaka ala mitu shehu ndondo yekwe usokwa mitu ekata sabinu bateza ina mayina yichile mayina na na na na na ina lawo le bando ha igaga kukuba waita sabigi ayere ama wuye ibada ya mewu ibada etu na a lee etuna weji anele omadike sagala huwa etuna weji anewo mutiga gaga a nke gbawo abaji ẹnkwa gingini ya ga wọ ba sabi ulaha bi anamili amayi gaari ima ake gaari ga bibo ja ẹbọ wayo gani mi ga ga ga bama mi ga ọga bẹ da ga hun ti ga azu yẹn ọga yi ọtí là kó èmi méjì ní mo gan màṣẹ àdúgbò àgàbà tẹsẹ̀ bímọ nígàn nígàn. Fagafar nílẹ̀ sí ní taako sọ̀kọ́fọ́ àbẹ̀dà ni yà wà tẹ́lẹ̀ wọ́n tábà wù sẹ̀bi lẹ́ka àmà mi tún èkó yẹn wọn náà wọ́n kì í hẹ́m àdàbà jẹ yìí tó àbẹ̀ ní pípọ́ kyi tó àbẹ̀ ní àná tó pọ̀ bẹ́ẹ̀ dò ebú dẹ́bu pọ̀ zànà yà gẹ́fí mọ́. ebu de wupo ta ne ja ka fi mo aga ga apoyo nye na aga apoyo na aga ewu cho so po bezo ari wu ga po da ba no apo kana kanga wa apoyo na aga wu po na ewe na ega na ربنا ملائكة جداتس يعني جاي جاي جاي agana gadoni no be ga ne shi ko gadoni na bana wo wo sasari aga ne fi sama ne ona aga yi sama guba aga yi sama guta aga yi sama gunya aga yi sama gutso aga yi sama gutso ya a ci aga ga yi sama gutso e ga ne to aga kuna aga ga ne na a ci wula na da ba da ne di da fiti fiti fiti fiti ba so yo ga ta su ko gwa ya yi a ci ga ta su ya yi kuwa yi ki wo yi. sokoji agaga olonje ti kimochi lonje sokoji aga oche agwa soko ga bida ogo wa lo soko oyo ogo wa yewo ربنا يا وتشين وعليه لهم جنات عدن akwa chinga fiye mi na mai dano malaika je tindi soko nga ya chinga ga mi ga bana ka na fa da alkiyami amma jiwa azaba amma lawo da ni ni aljanna ba e magumi e magumi allati wa'tan nga ya aljanna na so ja alkawli kan do bele sọkọ bẹ ne jinɛ fitiba wọn fiyɛ bi o nga yi ni o wọn ma tu a dun na to yi na jɛ alikaw ni ɲɔgɔn ye alijan na ɔfi rezike kom samayi rezike kom wọn ma tu a dun na sọkọ alijan na ya ye sọkọ yi de tun do tso na lana lo mbaga wọn na ni k'a ye na lana lo sama k'a ni ne sọ wọlé one million gangan ba ne maka bala nan da mini bane ja ne lokacin bu wi lo ba o je wona ga lo na a cha ga ga aljanna amma ngole so ko aljanna kwa e wona na dan ga a a ji bona so la na kwa ga na subhanallahi wa bihamdi wa bihamdi wa bihamdi a soko waman salat mini abayin to da na jin da ja ta tuna amma jaji ta tuna amma yi yaji ta tuna innaka al'azizul hakimu e tu si zate ciwo wai be ndo ci di ji wazan wuta hakimu e gbama wayo wago uji an kai da na ji wa ni ga ni ga mai ji wa e malaika ye tigi soko ya yori wake he ati e tun da ne ne shi dana lo ce aga ye dana na malaika ye ta soko ga ga soko ga lu ga ye lo tun ci na ye ja ne ba duwa àdúrà méjì màláìka dẹ́yìn ìbàtú ọlábẹ́ ìyá náà máa dẹ́bọ̀ fún ẹ̀bọ̀ àgbẹ̀ ba wà abe o jaabi o ŋan to ami na wa ti na zɛ tu ne ke to ami a zɛ tu wote hɛn sɛyɛ ati wɔn ma ne taki sɛyɛ ati soko landɔndɔ na o ka tɔ de tu ne jaani wotsi nugu lɔnwaana yawu ma yi zi alikiyami ka bebe pakadira yi mu tawu. wọ́n yóò gun ebe na ẹbẹ́ na màláyíká ní yẹ gun yẹ làwa ń yà ná àdé yẹn ń na náà a ti dán wọ́n dá ah, àlèkà ó wà lè fa òṣèlè àti ìmú. agàgà yìí na dé onímú dẹ́nẹ́ ní gáyọ̀ agàgà yìí láàyè dé onímú dẹ́nẹ́ ní gáyọ̀ ṣé àgbẹ̀wò láàyè a ci ga bana wai lo ya tuka mai fe wa lo shi na my love my love eh da nu ko ya ku bana mu da mu wa za tuwa ya wa je o bo ngibe wa je my love love wa di ki a ci ga one be two my house my house my house lana ba go da belele e bi ti ga lo di are ya ga mi ibi shiga lomi lode shari ya dami emi yawon bani alijan na ga yi na ga je yawo yawo yana yana ga yawo kawai ni dan ga ma ga olabi ce ke kin yawo daga na mun ga guri yana so kuma mun ke mun ji ga mun ke mun ga wai wa ga yi ga yi ga wana mun ga le wa tu sada malaika ji ga ti ga ya mun ebo ibo nga ba so ko idale babon no Allah subhanahu wa ta'ala wargodo na ide ga yana to ina gana to ina wana wai arziki ya tuno gani biyu e kana ka tuji ci ga be go ka tona so ku be ku be yu gani mo be tu pashe ya qur'anu gani mo be ni sai da be yu gani assalamu alaikum